Hmm. ta ló dàbí ta ló dàbí ọlọ́run mi ta ló dàbí ta ló dàbí ọlọ́run mi ta ló dàbí ọlọ́run gbogbo ayé tó ṣèlérí tó múlẹ̀ rí iṣẹ́ ta ló dàbí ta ló dàbí ta ló dàbí ọlọ́run wa ta ló dá bí ta ló dá ọlọ́run wá ta ló dá ọlọ́run gbogbo ayé tó ṣèlérí tó múlẹ̀ rí iṣẹ́ ọba tí kì í yẹ májẹ̀mú ọba tí kì í yẹ ìlérí ọba tó dá gbogbo lásìkò tó yẹ àrí ìró àlá. Mm alágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn ọba tó ń jẹ mímọ́ tó ń wọ mímọ́ tó tún fi mímọ́ bora àkìkìtàn olódù ọmọ àre tá a bá fi gbogbo ọjọ́ gbogbo ìṣẹ́jú gbogbo wákàtí wíníwíní gbogbo ọdún tá a bá fi kì ọ́ olúwa ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ tá a bá wá kọ̀ tá a bá sọ pé a ò kì ọ́ a ò yàn ọmọ kò kúkú yí ọ nípò padà títí láéláé ló máa wà. Eh, kí gbogbo irun orí wa tiẹ̀ wá jẹ́ kìkìdá hàn kò tún wá tó kí gbogbo irun orí wa jẹ́ kìkìá hàn kí gbogbo irun orí wa jẹ́ kìkìá hàn kò tó kò tó láti yìn bàbá kò tó kò tó láti yìn bàbá kò tó kábíọ́ọ̀sì àforíbalẹ̀ fún ọ ní wákàtí yìí ọba àwọn ọba ọlọ́run àwọn ọlọ́run èmi ni nínú èmi ni gbẹngbẹlẹkú ti ń dáhùn níbi òun àtúnṣèbà ní sáà tá a wà yìí fóníbu ọ̀rẹ́ tó dá gbogbo wa sí láì gbowó láì gbòbì ẹ káàbọ̀ sórí ètò náà akọtún ètò ọ̀rọ̀ àṣẹ ní iléeṣẹ́ Kaftan television níbi tí ẹ ti máa ń rí ẹ tẹ ti máa ń bá ìránṣẹ́ Ọlọ́run alààyè ni tí ẹ ti máa ń bá wọn pàdé tí Ọlọ́run máa ń gba ẹnu wọn sọ ọ̀rọ̀ àṣẹ sínú ayé tèmi àti inú ayé gbogbo olùwòwọ́ wa gbogbo olùwọ́ wa pátápátá la kí káàkiri gbogbo àgbáláyé níbi tí ẹ ti ń rí wa tí ẹ sì ti ń gbọ́ wa àwa ń gbà ládùúrà wípé ìrì ìbùkún àti ọ̀rọ̀ àṣẹ èyí tó máa sọ̀kalẹ̀ ní sáà tá wà yìí kò ní bá yín lábo yóò bá yín ní ìlera ara láṣẹ Ìdùmarè Yétúndé Adéyẹmọ lórúkọ tèmi bẹ́ẹ̀ náà mi ò dá wá lọ́jọ́ tòní bàbá wa wà nílé agodo ìránṣẹ́ ọlọ́run alààyè ti wákàtí yìí tí ọlọ́run ń lò ọlọ́run ń gba ẹnu wọn sọ ọ̀rọ̀ àṣẹ ọlọ́run sì ń gba ọwọ́ wọn ṣiṣẹ́ ìyanu bàbá wa Israel olúwa ṣeun akínwándé wọn wà nílé agodo pẹ̀lú wa ẹ wá ké sára alẹ́ ẹ ké sẹ́rù ọ̀nà ní pé ọ̀rọ̀ àṣẹ tún ti bẹ̀rẹ̀ báyìí gbogbo ohun tẹ́ ẹ bá lè gbé síwájú láti fi gba ìbùkún láti fi gba ire láti fi gba àdúrà ní wákàtí yìí ẹ tètè lọ mú nítorí pé ọ̀rọ̀ àṣẹ á bẹ̀rẹ̀ sí ni máa sọ̀kalẹ̀ lọ́gán báyìí bàbá wa ẹ káàbọ̀ sórí ètò náà. kí yín o àǹtí yétúndé. yes sir. ọlọ́run á wà pẹ̀lú yín. àmín àánú olúwa máa fọ ọ̀nà ayé àmín mo gbàdúrà fún yín pé mm. ohun gbogbo tó nílò ìfọwọ́kàn ọlọ́run nínú ayé orúkọ jésù ọlọ́run máa fọwọ́kàn àmín jésù mo dẹ̀ gbàdúrà fún iléeṣẹ́ yìí mm. lórúkọ jésù ó máa máa lọ sókè àmín jésù iléeṣẹ́ yìí ò ní jóná àmín lórúkọ jésù kò ní wálẹ̀ àmín gbogbo àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ yìí mo gbàdúrà fún wọn mm. pé ọlọ́run á dìde ìrànwọ́ àmín jésù àánú olúwa fọ ọ̀hún lórí àmín bẹ́ẹ̀ ló ṣe máa rí àmín jésù olúwa wa àmín mo kí gbogbo àwọn aráalé lónìí wípé ẹ kú ìrètí nítorí hmm. pé ìrètí tó bá pẹ́ ó máa ń mọ́kàn ṣàárẹ̀ ṣùgbọ́n mo ní ayọ̀ kan fún yín lónìí wípé ọlọ́run máa dìde ìrànwọ́ fún yín. àmín jésù. kí lohun tí ọlọ́run fẹ́ bá wa sọ lónìí hmm. àti yétúndé <laughs> orin kan orin ni mo fẹ́ bá wọlé hmm. orin yẹn ní pé ó ní dá sí ọ̀rọ̀ mi. Mm olúwa dá sí ọ̀rọ̀ mi dá sí ọ̀rọ̀ mi olúwa dá sí ọ̀rọ̀ mi má ṣe dá dé mi nìkan má ṣe dá dé mi nìkan o má ṣe dá dé mi nìkan olúwa dá sí ọ̀rọ̀ mi. kí ni ìtumọ̀ eléyìí hmm. eléyìí túmọ̀ sí wípé ìdásí láti òkè wá ohun tọ́lọ́run fẹ́ bá wa sọ nìyẹn hmm. ìdásí láti òkè wá kí là ń pè ní ìdásí láti òkè wá àwọn wo ló nídìí ìlò ló nílò kí ọlọ́run kó dá sí ọ̀rọ̀ ayé wọn hmm. èyí túmọ̀ sí wípé kí ọlọ́run dá sí ọ̀rọ̀ ayé ènìyàn hmm. òyìnbó pè ní divine intervention ìdásí tó kọjú hmm. ọgbọ́n àti òye ẹ̀dá ènìyàn ìdásí tó jẹ́ pé nígbà tí hmm. èèyàn ò ní ìrètí hmm. ìdásí tó jẹ́ pé nígbà tí ìrètí pé nígbà tí ìdásí tó jẹ́ pé hmm. nígbà tí ò sí agbára mọ́ tí ò sí alábàárò tí ò yẹ ọgbọ́n àti èèyàn ò ká mọ́ tí ó wá di pé ọ̀nà kò déédéé là fún yàn ìrànwọ́ kò déédéé là fún yàn ìrànwọ́ kò déédéé là dìde fún yàn ọ̀nà kò déédéé là fún yàn ibi tó yàn fojú sí nǹkan tó ń wọ̀nyàn fọkọ̀ sí ọlọ́run kọ̀ọ̀kan kò déédéé gbé ìrànwọ́ dìde òun náà pè ní ìdásí. láti òkè wá. ìdásí hmm. láti òkè wá níbo lèèyàn ti nílò ìdásí. Hmm. àti Yétúndé èèyàn nílò ìdásí bóyá níbi iṣẹ́ nínú ẹbí hmm. nínú ìdáwọlé ẹni bẹ Jésù lọ́sàn yìí. orúkọ Jésù níbo ni ayé rẹ ti nílò ìdásí kí ló nílò ìdásí lórúkọ Jésù kí ló tó ti ń ṣe lórúkọ Jésù pé àdágbé àdásọ ẹlòmíì ẹlòmíì ó lọ́kọ o. Mm. ṣùgbọ́n ohun tó fẹ́ jẹ mímu ni o jíjẹ kò sí ìtò kan olúkálùkù kan la yí ẹ ni fúnra rẹ̀ ló ń dá gbé fúnra rẹ̀ ló ń dá sùn mm. ọmọ fẹ́ jẹ kò sí ìtò kan mm. ọmọ fẹ́ lọ léèwé kò sí ìtò àìmọye àwọn èèyàn bẹ́ẹ̀ ló ti wà nínú ayé tó wà tó ń gbé tó ń dá gbé tó ń dá fà káàkiri àṣẹ olúwa jáde lọ́sọ̀rọ̀ kí ni ohun tó ń dá ṣe tó dàbí yìí pé ó nílò ìrànwọ́ tó wá dàbí ìpè kò sẹ́ tó fẹ́ ràn ẹ́ lọ́wọ́ àṣẹ jáde èmi ìjẹ́ ọjọ́ ìdásí ọlọ́run máa dá sí ọ̀rọ̀ àmì jésù àmì lórúkọ jésù ẹlòmíì hmm. nílò ìdásí ọlọ́run fún iṣẹ́ hmm. ọlọ́run nílò láti dá sí iṣẹ́ ẹlòmíì ó wá dàbí pé iṣẹ́ yẹn bó ṣe ń ṣe tó ó wá hmm. dàbí pé iṣẹ́ yẹn ò mésì wá hmm. ó nílò ìdásí ọlọ́run ó nílò kọ́lọ́run dá iṣẹ́ ẹ̀ hmm. ni mo bẹ jésù lọ́sọ̀ yìí olúwa kọ jésù lórúkọ jésù olúwa o lórúkọ jésù ọlọ́run máa dá sí. àmì jésù. bísínẹ́sì mi nílò ìdásí ọlọ́run a kàn rí i pé e ń ṣe ó dẹ̀ ń ṣe bí ń ṣe ó wá dípò òun ṣe pẹ̀lú gbogbo bó ṣe professional ẹlòmíràn ni professional businessman lòun o ogun ayé èèyàn ògbóyìnbó. wọ́n lógun ayé ògbóyìnbó. ọlọ́run ó ní ìdásí hmm. ọlọ́run ni. olúwa o. mo bẹ jésù lọ́sọ̀ọ́. lórúkọ jésù. kí ló dáwọ́lé tí ò fọ́. lórúkọ jésù. kí ló tó ṣe tí ò lésì. orúkọ jésù. lórúkọ jésù. lọ́sọ̀ọ́ yìí ó yá kó gba ìdásí ọlọ́run. àmì jésù. ìdásí láti òkè wá hmm. kí ló dé kí ni hmm. tó dé tá a fi nílò ìdásí ìwé sakaraya ìwé sakaraya chapter four verse six sakaraya kẹrin ẹsẹ̀ kẹfà ohun tó sọ ni pé ó ní pẹ̀lú olúwa ó ní kò ń ṣe nípa agbára hmm. kò ń ṣe nípa kíni nípa agbára kò ń ṣe nítorí pé o jẹ́ university graduate hmm. kò ń ṣe nítorí pé o lówó kò ń ṣe nítorí pé o mọ̀yàn kò ń ṣe hmm. nípa agbára o ṣùgbọ́n nípa ẹ̀mí ọlọ́run nítorí pé ọlọ́run ló ní agbára ló lè ṣe mm. gbogbo òun ló lágbára ní ayé àti ní ọ̀run mm. ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lọ́sàn yìí ìjọ nílò ó fẹ́ kí Ọlọ́run dá sí ọ̀rọ̀ ayé eh, ẹ kábíyèsí o ìjọ fẹ́ kí Ọlọ́run dá sí ọ̀rọ̀ ẹbí ẹ kábíyèsí o ìjọ fẹ́ kí Ọlọ́run dá sí ọ̀rọ̀ iṣẹ́ olúwa o àti Yétúndé kò sí eh. ẹni tí Ọlọ́run dá sí ọ̀rọ̀ ayé ẹ mm. ayé ẹ bákan náà eh, kò sí ẹni tí Ọlọ́run dá sí ọ̀rọ̀ iṣẹ́ tí iṣẹ́ ẹ bákan náà kò sí ẹni tí Ọlọ́run dá sí ọ̀rọ̀ ẹbí ẹ̀ tí ẹbí ẹ̀ ní bákan náà èmi bẹ̀ Jésù lọ́sùn lórúkọ Jésù lórúkọ Jésù kí nǹkan tó nílò kí Ọlọ́run dá sí tó o ti rí àmì ṣe níbi tó wà lọ́sùn Ọlọ́run máa dá sí àmì Jésù mo ní ọlọ́run máa dá sí. àmì ah, jésù àmì ah, lórúkọ jésù tí àpòlò tó ń gbomi rin <laughs> lórúkọ jésù èyí túmọ̀ sí pé hmm. ayé rẹ nílò ìdásí iṣẹ́ rẹ nílò oh. ìdásí ọlọ́run ìdáwọ́lé rẹ nílò ìdásí ọlọ́run hmm. ẹ̀yin tẹ́ ẹ rí àmì ṣe níbẹ̀ yẹn ohun gbogbo tó nílò ìdásí ọlọ́run lọ́sọ̀ ìlú orúkọ jésù ọlọ́run kò dá sí. àmì jésù. bọ́lọ́run bá ti dá sí hmm. ayé ènìyàn ayé ènìyàn ní rí náà. ó oh, lórúkọ bẹ́ẹ̀ ni. bí ọlọ́run bá ti dá sí iṣẹ́ ènìyàn iṣẹ́ ènìyàn ò ní wà lójú kan náà mọ́ bí ọlọ́run bá dá sí ìdáwọ́lé ènìyàn ìdáwọ́lé ènìyàn á gba ìmísí ọlọ́run kí ló nílò láti gba ìmísí hmm. nínú ayé rẹ lọ́sọ̀ọ́ yìí lórúkọ jésù ó yá kó gba ìlú. àmì jésù. ìmísí ń wá nígbà tí ọlọ́run bá dá sí nǹkan fún ọ yìí. o oh, ó ní eh, zakaraya yẹn eh, eh.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 àwọn ọmọ ogun wí. èyí kò ṣe nípa ẹ̀mí ọlọ́run that is pé bí kò ṣe pé tí ẹ̀mí hmm. ọlọ́run tí mi ò bá tí dá sí ò lè ṣe àṣeyọrí. ó ni ìwọ ìwọ òkè ńlá ìwọ ó di pẹ̀tẹ́lẹ̀ lórúkọ jésù ìwọ ó di pẹ̀tẹ́lẹ̀ níwájú zerubábélì lórúkọ jésù. kí ni nǹkan tó dúró bí ìṣòro níwájú rẹ kí ni ìlàkọjá tó ń là kọjá gbọ́ọ̀rọ̀ olúwa bí ẹni olúwa bá ti wọnú ayé rẹ tí olúwa bá ti eh. dá sí ó ní yóò sì di ìpẹ̀tẹ́lẹ̀ eh. àṣẹ jáde lọ́sẹ̀ lórúkọ jésù lórúkọ jésù gẹ́gẹ́ bí ìṣòro láyé rẹ eh. nítorí pé ọlọ́run olúwa orúkọ jésù sọ̀kalẹ̀ báyìí lórúkọ jésù ó máa dá sí. àmì jésù àti yẹtù tọ́lọ́run bá ti oh. dá sí hmm. ọ̀rọ̀ ayé ènìyàn ayé ènìyàn lójútùú. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó dá sí i ó dá sí. bí ọlọ́run bá ti dá sí hmm. ìdáwọ́lé ènìyàn hmm. ìdáwọ́lé ẹni yẹn ó ti yọrí sí rere. òun ó sì fi ariwo mú òkúta téńté orí rẹ̀ wá yóò máa kígbe wípé oore ọ̀fẹ́ sí i. nítorí bí hmm. ọlọ́run dá sí ni. bẹ́ẹ̀ ni bọ́lọ́run bá ti dá sí nǹkan nǹkan tí agbára ẹ̀dá èèyàn ò lè ká á dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe nítorí pé ọlọ́run ló dá sí ó ní ìrànlọ́wọ́ aláìnírànlọ́wọ́ ìwọ ni mo ní láyé àti lọ́run ẹni bá níyàn ó ti lóhun gbogbo ìrànlọ́wọ́ aláìníran mi lọ́wọ́ bàbá. bí ọlọ́run ò bá dá sí nǹkan fún eh, ènìyàn kò sí bó ṣe lè lọ́lá tó eh. kò sí bó ṣe lè lọ́gbọ́n tó hmm. nǹkan yóò ní yọrí sí rẹ̀ ó nílò ìdásí ọlọ́run nítorí ẹ̀ lọ́lọ́run ṣe eh. sọ wọ́n ní Serubábẹ́lì wò kò ń ṣe nípa ọgbọ́n kò ń ṣe nípa òye o hmm. ṣùgbọ́n nípa ẹ̀mí ẹ̀mí ọlọ́run ó ní tani òkè níwájú ìwọ Serubábẹ́lì nígbà tí ẹ̀mí ọlọ́run tí mo dá sí ọ̀rọ̀ rẹ <laughs> nǹkan tó sọ bẹ́ẹ̀ nìyẹn bí ọlọ́run bá ti dá sí ọ̀rọ̀ ẹ̀dá ènìyàn ọ̀rọ̀ ẹ̀dá ènìyàn ó ti lójútu ẹ̀yin wo lẹ fẹ́ kí Ọlọ́run dá sí ah, ọ̀rọ̀ yìí lọ́sọ̀rọ̀ èmi sọ tẹ́lẹ̀ sí ayé yìí ohunkóhun tó lè dàbí ìlàkọjá yìí ẹlòmíín ṣàìsàn mẹ ìwọ arábìnrin tó ṣàìsàn yẹn èmi ò mọ tó tó ti wà lórí ibùsùn rẹ àṣẹ jáde lọ́sọ̀rọ̀ nítorí pé Ọlọ́run ti fẹ́ dá sí fún ẹ lórúkọ Jésù ó yẹ dìde. àmì Jésù àmì Jésù àmì Jésù. ọjọ́ ti pẹ́ tó ti wà nínú ìṣòro yẹn. Eh ọjọ́ ti pẹ́ mm. tó ti ń là kọjá ó mm. ti wá wò ó pé báwo ló ṣe fẹ́ ṣe mm. ẹ̀mí bẹ jésù lọ́sọ̀ yìí nítorí wípé bí jésù bá ti dá sí ọ̀rọ̀ ayé èèyàn ó ti lójútu kó o bá ti rí àmì ṣe níbi tó wà ó yá olúwa kó dá sí. àmì jésù. ẹ gbọ́ nǹkan tí ìwé john sọ ìwé john chapter fifteen verse five ó sọ nǹkan kan mẹ́yẹn jésù sọ fún wọn ó ní pé láìsí èmi tí ò bá ti sí òun jésù mm. ó ní ẹ ò lè ṣe nǹkan kan mm. that is tí jésù ò bá ti dá sí wọn lè ṣe kí wọn lè ṣe nǹkan ẹ lè ṣe nǹkan láì ṣe yí pé ìdásí ọlọ́run bẹ ní ohunkóhun tẹ́ ẹ bá dáwọ́lé fifteen five fifteen five bẹ́ẹ̀ ni john ó ní eh, eh. èmi ni àjàrà ẹ gbọ́ jésù ní òun ni àjàrà o ẹ̀yin ni ẹ̀ka ẹ̀ka ni àwa ẹni tí ó ń gbé inú mi. ẹni tó ń gbé inú òun. àti àti èmi nínú rẹ̀. àti jésù nínú rẹ̀. òun ni yóò so èso ọ̀pọ̀lọpọ̀. ẹgbọ́ fifteen five ẹ bá mi ka john fifteen five that is wípé jésù wípé ó ní láìsí òun ẹ̀yin kò lè ṣe nǹkan kan láìsí jésù nínú ayé rẹ o ò lè ṣe nǹkan kan eh. láì ṣe pé ìwọ wà nínú jésù mm. o ò lè ṣe nǹkan kan mm. that means pé láì ṣe pé jésù dá sí ọ̀rọ̀ ayé eh, ẹ olúwa dá sí ọ̀rọ̀ ayé mi tí o bá ti dá sí báwo eh. náà láyé ẹ ṣe máa rí mm. mo gbàdúrà fún gbogbo àwọn tó yà mí ṣe lọ́sàn yìí lórúkọ jésù nítorí pé jésù fẹ́ dá sí ọ̀rọ̀ ayé yín ayé yóò ní rí bákan náà mọ́. àmì jésù ló wá dá sí ọ̀rọ̀ mi. màmá màmá hannah nínú ìwé fọ́ samuel. Mm first samuel chapter two verse nine màmá náà sọ nǹkan kan mẹ́ ó ní nípa ipá tàbí agbára èèyàn ò lè ṣege kò lè yege mm. man cannot prevail by his own power nípa agbára èèyàn èèyàn ò lè ṣàṣeyọrí bí kò ṣe é pé ọlọ́run dá sí i ó ní ìkọ̀kọ̀ tí màmá náà rí bẹ̀rẹ̀ tó fi sọ̀rọ̀ yẹn màmá ànàrí wípé ní àfìgbà nígbà tí ọlọ́run dá sí ọ̀rọ̀ rẹ̀ hmm. nígbà yẹn ni ó tó rí ọmọ bí for so many years tó ti ń wojú ọlọ́run ayé ti kàn wọ́n ti sọ lórúkọ orúkọ wo ni wọ́n sọ chapter two verse nine chapter two verse nine hmm. kí ni nǹkan tó sọ mbẹ. ó ní yóò pa ẹsẹ̀ àwọn ènìyàn mímọ́ rẹ̀ mọ́. first samuel chapter two verse nine. first samuel chapter two anna square ó ní kò ń ṣe nípa ẹ̀pá tàbí nípa agbára ni ènìyàn ló fi lè ṣe ohun gbogbo nítorí wípé láì ṣe wípé ọlọ́run dá sí ọ̀rọ̀ ayé ènìyàn kò ní agbára èèyàn ò lè ṣe nǹkan kan láì ṣe pé ó wà nínú ọlọ́run mo gbàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lọ́sọ̀ọ́ yìí lórúkọ jésù lórúkọ jésù ti mm. nasarẹ́tì níbo ni ayé rẹ ti nílò kí ọlọ́run dá sí lórúkọ jésù mo sọ lẹ́ẹ̀kan pé lórúkọ jésù iṣẹ́ ẹlòmíì nílò kọ́lọ́run dá sí eh, eh ẹbí ẹlòmíì nílò kọ́lọ́run dá sí mm. ìdáwó ẹlòmíì nílò kọ́lọ́run dá sí mm. ẹlòmíì ti wà lórí àìsàn lọ́jọ́ tó ti pẹ́ ó nílò kọ́lọ́run dá sí ẹlòmíì ti wà bí kò ti ń ṣiṣẹ́ fún mm. twenty thirty years bákan náà dẹ̀ láyé ẹ̀ṣẹ̀ rí olúwa o olúwa o gbóhùn olúwa lọ́sọ̀yìn lórúkọ jésù lórúkọ jésù olúwa o olúwa o lórúkọ jésù oh, àṣẹ olúwa lélẹ́yìn ní lórúkọ jésù lónìí lórúkọ jésù ayé rẹ kó gba ìyípadà. àmì jésù. Hmm. Hmm. kí ló fẹ́ kí ọlọ́run dá sí hmm. ẹgbẹ́lẹ̀ àwọn ìpele kan wà àwọn ìgbésẹ̀ kan wà tó yẹ kí ènìyàn fúnra ẹ gbé kí ọlọ́run kó tó lè dá sọ́rọ̀. ee kọ́lọ́run tó lè bá ẹ gbé láti bẹ̀. yorùbá sọ yí pé ẹlẹ́rù ló kọ́ ń gbé rù kó tó ṣe kíni kó tó bá gbé ó kọ́kọ́ máa gbé àwọn ìgbésẹ̀ kan náà wà tí ènìyàn náà nílò láti ó kọ́ lè jókòó lásán kòkò wa máa wò pé ṣe bọ́ lọ́run ló dá mi àwa máa sùn ẹlẹ́dàá wò mí rán ni orí ìyá mi ọ nígbà tó yẹ kó pé jẹ Jésù ó kọ orí ìyá sórí ìyá ti ẹ̀gbọ́n tó ti sọre dán tó ti sọre tó yẹ kó pé Jésù olùgbàlà tó yẹ kó ké pé tó yẹ kó pe jésù ìgbà tó yẹ kó pe jésù ó ń porí ìyá ẹ̀ <laughs> sórí ìyá ẹ̀ ló fẹ́ gbà kúrò nínú mm. ìṣòro ìyá gan tó yẹ pé òun gan sì wà nù ìṣòro fún rẹ̀ mm, tí ò tí ì kúrò nù ìṣòro mm. ta ló yẹ kó ké pè ìgbésẹ̀ wo ló lè gbé kó tó rí ìdásí kí ọlọ́run bíbélì sọ ọlọ́run jésù náà sọ ó mọ gbogbo ó rí gbogbo ẹ mm. ó ní béèrè tó o bá ti béèrè o ò lè rí gbà kábíyèsí o tó o bá béèrè o ò lè rí gbà ó mm. nílò láti képe ó nílò láti béèrè mm. kó tó rí gbà ó ní kọkùn tó o bá kọlẹ̀kùn ilẹ̀kùn òṣèlú. kò lè ṣe o ta ló máa mọ̀ pé yàn wà ń tó o bá ti wá kiri o kí ni àwọn ìgbésẹ̀ téèyàn lè gbé kí ọlọ́run kó tó dá sí ọ̀rọ̀ yìí nọ́mbà one àǹtí ayọ̀gbẹ́ni nọ́mbà one ó ní wípé àdúrà. àdúrà dídùn bẹ́ẹ̀ni èèyàn hmm. gbọ́dọ̀ lè gbàdúà hmm. wà á gbàdúà ó ní wà á gbàdúà ó ní tó o bá béèrè ohunkóhun tó o bá béèrè hmm. lọ́wọ́ jésù ó ní yóò ẹgbẹ́ nǹkan tí ìwé Thessalonia Thessalonia five seventeen ó ní ẹ máa gbàdúà láìsinmi àti láìṣe kíni láìṣàárẹ̀ that means prayer without ceasing ẹ máa gbàdúà nípa nígbà tó dára o nílò àdúrà. bẹ́ẹ̀ni nígbà tó kù díẹ̀ tán o nílò àdúrà. ní gbogbo gbogbo ṣáà gbàdúrà orí orí ti wá sí mi gbọ́ báńgẹ́lì rẹ̀ ti wí pé láàrin ọ̀tá ló wà máa ṣọ́ra. máa gbàdúrà ní ìgbà hmm. ní gbogbo wákàtí ní gbogbo àkókò ṣọ́mà ó gbàdúrà àdúrà ni ọ̀pá hmm, kristẹni hmm. àdúrà ni máa ṣáma ṣe kí ni ṣáma gbàdúrà nọ́mbà tù kí ni nǹkan tó tún lè wu ọlọ́run tó o lè fi láti lè fi fa ọlọ́run láti dá sí ọ̀rọ̀ ayé ènìyàn o ní pé ìyìn mo bó ti ń yin ọlọ́run yìí bá ṣàǹtàlẹ́bà nínú ìwọ chronicles chapter twenty when you read from verse twenty to twenty five ìṣẹ̀lẹ̀ kó ṣẹlẹ̀ níbẹ̀ wọ́n yin ọlọ́run wọ́n wá ní oyè àwọn akọrin wọ́n ní kí àwọn akọrin kọ́ lọ síwájú hmm. wọ́n wá yin ọlọ́run hmm. wọ́n ń kọrin yin ọlọ́run hmm. ìkọ́kọ́ ṣẹlẹ̀ òkè bó ṣe ga tó ṣe kí ni ó wá oh, sílẹ̀ ìbalagadaba orin ni bó ṣe yin ọlọ́run wọ́n yin ọlọ́run wọ́n yin ọlọ́run wọ́n yin ọlọ́run ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ hmm. ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ béèyàn bá ti lè yin ọlọ́run tó o bá lè ì alágbádá iná bàbá mi ti ń kábíyèsí o eh, ògbénu wúndí aṣojú ògbénu adélébọ̀ṣẹ̀wà owó kẹbẹrẹ bí ìjà ẹni ńlá tó ń ṣe òun lọ babalánà lónìí lọ́nà ọba tí ó yí padà ọba tó ju gbogbo ọba lọ bó bá bẹ̀rẹ̀ sí èyí tó hmm. kí lórí kí ẹ̀ hmm. kàbá orí bá sá <laughs> orí ọlọ́run á wú lọ́run á lè sọ̀kalẹ̀ àṣẹ jáde kí ni nǹkan tó sọnù nínú ayé ẹni tó wò ó èmi bẹ jésù tó bá rí àmì ṣe lórúkọ jésù agbára ọlọ́run kó ṣàwárí ẹ̀fọ́ àmì jésù nítorí pé olúwa dá sí ni. Hmm. kékeré ṣàlàbà mm. tó o bá ti mọ bó ṣe yin mm. nínú ìyìn ni ìṣẹ́gun wà mm. nínú ìyìn ni ìgbéga wà nínú ìyìn ni ìdáǹdè wà bí èèyàn bá ti yin ọlọ́run o ti ń pe ọlọ́run nìyẹn pé ah, má dá mi dá ọ̀rọ̀ mi wá dá sí mi ibi tí mo wà ibi tí mo mo ń là o nílò láti dá o ti ń pè é tó bá bẹ̀rẹ̀ sí kí ni tó bẹ̀rẹ̀ sí kí ló máa ṣẹlẹ̀ ah, orí a máa wú inú a máa dùn nígbà tó o bá ti ń yin ọlọ́run inú ọlọ́run a máa dùn lọ́run á wá wò pé ta ni ẹni ọ̀hún tó ń kì mí báyìí ta ni ẹni ọ̀hún nígbà yẹn lọ́run á wá dà sọ ok kí ni ah, ẹni nílò kọ́ báyìí inú ẹ̀ tí inú èèyàn bá dùn tó kò sí nǹkan téèyàn ò lè ṣe béèyàn bá lè yan tó bá ti bẹ̀rẹ̀ sí yan ọlọ́run tó wá ń yí tó ń yí sọ̀tún hmm. tó ń kì tó ń kì tó ní bàbá tó ju bàbá lọ eh. bàbá àgbà arúgbó ọjọ́ ìwọ ló yẹ láti gba ògo alágbára eh, ńlá kábíyèsí o araba ribiti aribi eh, rabata àtótóntó àtófarasì bí òkè ọba ńlá ọba tó ju gbogbo ọba lọ èmi ni tí ń hmm, jẹ́ èmi ni hmm. inú ọlọ́run á dùn orí àwú á sọ̀kalẹ̀ á mm. dá sí ọ̀rọ̀ ayé ènìyàn mm. gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lọ́sàn-án yìí èmi bẹ̀ Jésù lónìí ìdọ́gbọ́n kí ló ń là kọjá Ọlọ́run máa dá sí. àmì Jésù. Mm. ìkẹta kí la lè ṣe láti invite Ọlọ́run kó dá sí ọ̀rọ̀ ayé wa divine intervention. Mm. number three tó o bá wàá pa méjèèjì pọ̀ bó o bá ti ń yìn bẹ́ẹ̀ náà wàá tún máa ṣe kíni wàá tún máa kọrin mm. bó ṣe yìn bẹ́ẹ̀ ni wàá tún máa gbàdúrà mm. méjèèjì ṣe mọ̀ pé àdúrà ó ní level number two ìyìn ó ní level wá pa méjèèjì pọ̀ nínú ìwé Acts chapter sixteen verse twenty-five twenty-five and twenty-six ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ Paul and Silas inú túbú ni wọ́n jù wọ́n sí bíbélì sọ wípé wọ́n ti ìrètí wọ́n ti pín o nígbà tó yá wọ́n bá bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run mm, wọ́n bẹ̀rẹ̀ sí gbàdúrà nígbà tó gbàdúrà títí títí tí nǹkan ò ṣẹlẹ̀ wọ́n tún yí sí yìn wọ́n ṣe ń gbàdúrà bẹ́ẹ̀ lọ́ ṣe ń yìn hmm. ìwọ ló tó láti gbá ògo ìwọ ló tó bàbá wọ́n bẹ̀rẹ̀ sí yìn bíbélì sọ wípé ọlọ́run rángẹ́lì ọlọ́run ṣe kí ni ọlọ́run áńgẹ́lì rẹ̀ ó dẹ̀ lọ ó mi túbú ilé túbú ó mi títì eh, eh. kàbá ó rí màá sí kábíyèsí o ohun tó fi so ọwọ́ àti ẹsẹ̀ wọn ó já hmm. ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ tó fi so ó já dànù nítorí pé kí ni wọ́n pe ọlọ́run wọ́n pe sọ̀kalẹ̀ ọlọ́run dẹ̀ dá sí ọ̀rọ̀ yẹn kábíyèsí o èmi ọmọ ẹni tí ayé fi sínú lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù. a dẹ̀ máa rìn kiri ẹ rò pé ó free kò ní hmm. freedom o wọ́n dẹ̀ ti fi sínú túbú nù ìjọba hmm. òkùnkùn hmm. ta lẹni tí ayé fi sínú túbú nínú ìjọba òkùnkùn ẹni tí ayé fi sínú túbú nínú ìjọba òkùnkùn òní kó àdèmàdá lọ àdèmàdá rìn kò dẹ̀ ní sí kankan ẹ dẹ̀ máa rí bí ènìyàn ṣùgbọ́n wọ́n ti pa ògo ẹ̀ wọ́n ti paná ògo ẹ̀ wọ́n ti pa ìṣe rere mọ́ hmm. lọ́wọ́ wọ́n kàn máa rí ordinary hmm. person á kàn máa á máa rí bí ènìyàn ṣùgbọ́n kò ṣe ènìyàn mọ́. Hmm, kò jẹ́ kankan mọ́. kò jẹ́ ó ti di ó ti di korofo. kábíyèsí ọlọ́run. ẹ̀yin wo lẹ ń wò mí lọ́sọ̀ọ́ yìí. lórúkọ jésù. kí ló ń ti ayé fi fi yín sínú túbọ̀. lórúkọ jésù. tó wà dàbí pé ẹ ò mọ̀ ṣe. lórúkọ jésù. nítorí pé ọlọ́run ò dá sí i látòní yìí lọ ọlọ́run máa dá sọ́rọ̀ ayé. àmì jésù. paul and silas hmm. wọ́n bẹ̀rẹ̀ sí í yin ọlọ́run hmm. ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ hmm. kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọlọ́run dá sí ọ̀rọ̀ ayé wọn mo gbàdúrà lórúkọ jésù gbogbo ẹ̀yin tẹ́ gbóhùn mi lọ́sàn-án yìí lórúkọ jésù ọlọ́run máa dá sí ọ̀rọ̀ ayé àmì jésù àmì jésù ẹ̀mí máa dá sí ọ̀rọ̀ ayé àmì jésù kí ni ohun kẹrin ẹni tó fẹ́ kí ọlọ́run dá sí ọ̀rọ̀ ayé ẹ̀ mọ bá a ṣe ń dúpẹ́ mọ bá ṣe ń kékeré ní bá ṣe ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run hmm. bíbélì sọ wípé níbi òkú lásàrù hmm. jésù gbé ojú sókè báyìí wọ́n hmm. ní bàbá mo dúpẹ́ nítorí pé ìwọ máa ń gbọ́ tèmi bó ṣe sọ báyìí pé ó máa ń gbọ́ tẹ ọlọ́run dẹ̀ gbóhùn ẹ̀ mm. ó dẹ̀ pé ó ní lásàrù mm. jáde wá ẹni tó ti kú ní ọjọ́ kẹrin tó ti ń rùn tó ti ń rà ó gbọ́ ohùn olúwa mm. ó sì jáde wá àṣẹ jáde lọ́sẹ̀ kí ni nǹkan tó ti kú lọ́wọ́ ẹ̀ lórúkọ jésù ẹlòmíì iṣẹ́ ẹ̀ ti kú ẹlòmíì gbogbo nǹkan tó dáwọ ìdáwọ́lé ẹ̀ mm. ẹlòmíì ṣe foundation mm. ẹlòmíì ra mọ́tò mọ́tò yẹn wọ́n dẹ̀ gbà á lọ́wọ́ ẹ̀ ẹlòmíì bísínẹ́sì tó ń ṣe ó dẹ̀ dòkú mọ́ lọ́wọ́ mm. kí ni nǹkan tí ayé ti pamọ́ ẹ lọ́wọ́ èmi bẹ̀ Jésù lọ́sọ̀ ètò ọba ti rí àmì ṣe lórúkọ Jésù ó yá kó jí dìde. àmì Jésù bàbá wa. bàbá ah. ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìdúpẹ́ ni. ẹ ṣeun eh, ah. Eh. Ah. ó bà mí lákìyẹmí ara. Mm ó níbi mm. tó bà lára mi mm. mo dẹ̀ mọ̀ pé ó máa níbi tó bà lára ìwọ náà tó láǹfààní àti máa wò wá ní wákàtí yìí má wàá fi ṣeré má máa dá a wò má máa dá a gbọ́ má yà ń jẹ́ kó pẹ́ kó spread yẹ káàkiri spread yẹ káàkiri bàbá wa tún máa wá sórí ètò yìí lọ́sẹ̀ tó ń bọ̀ mm. ẹ máa pàdé bàbá wa lọ́sẹ̀ tó ń bọ̀ lórí ètò ọ̀rọ̀ àṣẹ yìí ẹ tún bá wọn pàdé tó tún máa sọ̀rọ̀ àṣẹ sínú ayé yín kó tó wá di ọ̀sẹ̀ tó ń bọ̀ yẹn bàbá ẹ bá wa na àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ bá wa nà sílẹ̀ àwọn social media account yín ẹ bá wa nà ń bẹ́ẹ̀. ẹ nílò ẹ̀bẹ̀ àdúrà àti ìyànjú hmm. ẹ pè mí sórí 080 33 60 71 04 080 33 60 71 04. ó dáa inú ẹ̀ mú gègé kẹ́ kọ́lẹ̀ bó ṣe ń lọ lórí gbogbo ẹ̀rọ alátagbà yẹn social eh, media ń kọ́ facebook eh, account yín tó lè máa bá yín pàdé ńbẹ̀ lórí ọ̀rọ̀ àṣẹ ẹ máa mm. máa bá bàbá wa pàdé ńbẹ̀ ẹ ká máa fèyí ṣèlọ lọ́jọ́ tòní gbogbo ìbùkún tẹ́ ti rí gbà tèmi náà ti rí gbà láṣẹ Èdùmàrè yóò jẹ́ àjẹmọ́nu lọ́la lọ́hùn Yétúndé Adéyẹmọ lórúkọ tèmi ẹ jẹ́ ká fìrí àtayọ̀ pàdé bàbá ọ̀rọ̀ àṣẹ lórí ètò ọ̀rọ̀ àṣẹ nílé iṣẹ́ yìí kan náà ní aago yìí lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ wá rántí ẹ̀mí èèyàn kan dání láti jọ wá gba ìbùkún yìí ó dìgbà kan náà.